ajé ògúngúlùsọ onísọ̀bòjì ajé hmm. máṣà ìwáfilẹ́ta wá ṣebùgbé kó fọ̀dẹ̀ wá ṣebùjókòó hmm. ajé ńlá wa ń pè láàárọ̀ tòní kó máa bá wa gbé kó máa bá wa sùn kó máa bá wa jí o wọ́n ní kí ni ajé ń jẹ wọ́n lẹ́ran ọ̀gẹ̀dẹ̀ jẹ́ kí gbogbo nǹkan dẹ̀ wá lọ́rùn o bẹ́ẹ̀ lẹ́yìn àgbà wí. wọ́n ló dẹ̀ mọ́. Hmm, bẹ́ẹ̀ lẹ́yìn àgbà wí. ó dà bẹ́ẹ̀ lẹ́yìn ọmọdé náà ṣe ń gbọ́. báwo lọmọdé ṣe fẹ́ mọ̀ pé eh, ẹran ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ń jẹ. báwo lẹ́yìn ọmọdé ṣe ń gbọ́ bẹ́ẹ̀ làwa ọmọdé ṣe ń gbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn àgbà ṣe ń wí torí ẹnu àgbà lóbi ń gbó sí. èmi wá já wọn àwọn màmá. ìṣòlẹ̀. ajé wàá jókòó tì wá kó máa bá wa gbé o kó mú gbogbo nǹkan dẹ̀ wá lọ́rùn má jò wá lára má fàyè ní wá lára o má jẹ́ kájé kúrò lọ́ọ̀dẹ wa ní gbogbo ìgbà tá a bá ní ọjà ní ọlọ́wọ́ ká ní ọlọ́rùn ká ní ẹ̀mú ṣeun rere o gbogbo ìgbà tá a bá ti ń fẹ́ ọ báyìí kó o bá a farahàn o bẹ́ẹ̀ ni kórí fún wa níkànnì street one oh seven point one fm gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ àti aláṣẹ bẹ́ẹ̀ náà ní kórí fún gbogbo àwọn olùgbọ́ wa ń lè àǹfààní wà láti tẹ́wọ́ àdúrà o tẹ́ bá ti ṣàmì àdúrà yẹn tẹ́ fi bọ́jú hmm. ẹ mọ̀ pé mi ò kí ń gbowó àdúrà jẹ́ ọ̀n bá yín ni màá tó máa gbẹ̀ṣì mú dání ǹjọ́ tá a bá ti ríra màá gbà lọ́wọ́ yín ẹ̀kọ́ tí mo wí pé ìlọ́po ni màá fi gbà ni eléyìí la fi kí wa káàbọ̀ láàárọ̀ tòní sweet one oh seven point one fm nílùú àbẹ́òkúta jímúná tó a tún ti kó o dé bìbà gẹ́gẹ́ bí ìṣe wa. a tún ti kó o dé bìbà gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wá lánàá kó tó lọ dòní wípé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ káàkiri kàkàkiri ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáláyé a kì í jẹ́ kí tí yín kò dì sí i àti dé o ká bẹ̀rẹ̀ sí ni mo wá fún yín ní kọ̀ọ̀kan èjèèjì àwọn kókó kòkó kókó tó bá wa wá sóde ìròyìn kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ni fún yín ní kúlẹ̀kúlẹ̀ àbí báwo. bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé kókó yẹn la kọ́kọ́ máa fún ayé ògèrè hmm. kó tó di pé àwa bọ́ sí kẹtẹpẹ díẹ̀ ó yẹ jẹ́ kẹ́mi mú ìtó wá sọ́dọ̀ tèmi lásìkò yìí omi la o hmm. ìwé ìròyìn Tribune lélẹ́yìn o tó ní ọpẹ́ o lẹ́yìn ò rẹ́yìn a ṣe ìfilọ́lẹ̀ àti ìṣiṣọ́ lójú àwọn ọkọ̀ tí ó máa lo afẹ́fẹ́ ìdáná gáàsì nígbà tí ó bá di oṣù kẹrin ọdún. Hmm, olúwa ṣeun. <laughs> a nílò bẹntiró mọ́. Hmm, a bẹ̀rẹ̀ sí ní gbogbo nàìjíríà báwọn apá ibì kan. ní gbogbo nàìjíríà ìjọba àpapọ̀ ló sọ yìí. lójú òpó ìròyìn platform times ibẹ̀ ni wọ́n ti ń sọ wípé orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n tún ti rí ètò ẹ̀yáwó ńlá kan gbà láti ọ̀dọ̀ báǹkì àgbáyé wọ́n ní owó ọ̀hún ló jẹ́ bílíọ̀nù méjì owó dọ́là ó lé ìyẹn two point two billion dollar ojú òpó ìròyìn platform times ta ló kéde ẹ̀ ẹ máa gbọ́ láàárẹ̀. ìwé ìròyìn punch rèé tó ní a lè rí orílẹ̀-èdè nàìjíríà tuntun ṣe rò pé kò lè ṣeé ṣe ó lè ṣeé ṣe òbí ló ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tó wà ní òkè òkun punch lónìí. ìwé ìròyìn Daily Trust ló mú eléyìí wá sórí ètò àjùmọ̀ná láàárọ̀ yìí o ó ní gómìnà ayédatiwa la gbọ́ wípé òun ló jáwé olúborí níbi ìdìbò abẹ́lé sí ipò gómìnà eléyìí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC fún ìpínlẹ̀ Ondo. mo ìwé ìròyìn daily trust. èmi sì wà nínú ìwé ìròyìn punch o hmm. wọ́n ní àjọ jáàbù kòrò ojú sí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn eléyìí tó hùwà tí ò tọ́ sí ọmọ kan tó fẹ́ kọ ìdánwò tó ń borí wọ́n ní ó bójú rẹ̀ jẹ́ nítorí lo ìjáàbù hmm. punch ló sọ láàárọ̀ yìí. kọlọ ń ṣàánú fún wa nínú ìwé ìròyìn punch yẹn ìròyìn kan lélẹ́yìí náà lórí owó oṣù èyí tó kéré jù táwọn òṣìṣẹ́ tí wọ́n máa gbà lórílẹ̀‐èdè nàìjíríà àjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí NLC àwọn ni wọ́n ti sọ wípé wípé ó yẹ kí ìjìyà èyí tó gbópọn kó wà fún àwọn gómìnà tí wọ́n bá kùnà tí wọn ò sanwó oṣù tuntun náà ìwé ìròyìn punch ló ní kúlẹ̀kúlẹ̀. mo ti rò pé ó fẹ́ sọ wípé iye báyìí iye báyìí ha wọ́n ti sọ pé ọjọ́ tí wọ́n bá ṣe àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n kéde ẹ̀ <laughs> may first kọ́ nìyẹn. a ṣì wà nínú ìwé ìròyìn punch lápá ọ̀dọ́ tèmi bí o wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n gbọ́ ẹjọ́ àjọ tó ń rí sí ìṣòwò òlu mọ̀kùmọ̀kù àti ìwà jẹ́bánu ìyẹn eléyìí tí wọ́n pè lórí yàyà yá bello hmm. wọn ni wọn fi ṣìkún òfin mu lónìí punch ló mu wá. òun rúbútù ṣé o mọ Ìgbòho. Hmm, Sunday. Hmm. Akíntóyè nǹkan ọmọ náà wọ́n ní àti Ìgbòho àti Akíntóyè àwọn méjèèjì ni wọ́n jọ fi kùn lókun tí wọ́n kọ lẹ́tà kan eléyìí tí a mọ̀ sí open letter wọ́n kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ abẹ̀bẹ̀ ni o ẹ jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí yorùbá kó yapa kúrò lára orílẹ̀-èdè nàìjíríà hmm. ìgbòho àti akíntóyè ni wọ́n kọ lẹ́tà bẹ́ẹ̀ sí tinubu hmm. ìwé ìròyìn punch ló máa ṣàlàyé ẹ̀. ìfẹ́ ìtàn máa ń bẹ̀bẹ̀ yẹn àwọn bẹ̀bẹ̀ ni wọ́n fi. wọn èèyàn á lè jọ jókòó eh, sọ kò lè rí bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀ o iṣẹ́ hmm. àwọn alágídí tí ò lè jẹun. o. the nation rèé nínú ìwé ìròyìn tó wà lọ́wọ́ tèmi sìn tó sọ rèé ó ní ẹ jẹ́ àpẹẹrẹ rere omilani hmm. ẹ jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn èmi kí mo sọ ayánkù àti sanwó-olú ló ń sọ bẹ́ẹ̀ fún ẹ̀yin àgbààgbà orílẹ̀-èdè nàìjíríà. ẹ̀yin àgbààgbà hmm. ok ah, ah, ẹ jẹ́ àpẹẹrẹ tó dáa fún wa ẹ̀yin àgbààgbà ó òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé a <laughs> ojú òpó ìròyìn platform times ìròyìn kan tún leléyìí níbẹ̀ o wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa ni wọ́n ti pa á láṣẹ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà ilé ìwòsàn kan tá a mọ̀ sí Alliance Hospital wọ́n ní ó yẹ kóun pàápàá kó lọ kojú ẹ̀sùn eléyìí tó ní í ṣe pẹ̀lú yíyọ àwọn ẹ̀yà ara èèyàn tá a mọ̀ sí organ harvesting wọ́n ní kó yẹ kó lọ kojú ẹ̀ nílé ẹjọ́ kí la bá lọ kí la bá bọ̀ báwọn gbogbo ẹ̀ ṣe wá rí bẹ́ẹ̀ lójú òpó ìròyìn platform times ni wọ́n ti máa ṣàlàyé ẹ̀ láàárọ̀. ìwé ìròyìn daily trust leléyìí tó ń pariwo àkóbá àtẹ́bọ́ ọlọ́mọ jẹ́ àárí o ẹ̀jẹ̀ àṣàmì ká fọwọ́ àdúrà bọ́jú wọ́n ní ẹnìkan rèé tó wà ní ọgbà túnṣe tó padà gba ìtúsílẹ̀ o lẹ́yìn ọdún mẹ́rin eléyìí tí wọ́n ní wọ́n gbé wá bẹ̀ tí ò sì ní ìwé ìpẹ̀jọ́ kò sí nǹkan kan tí wọ́n fi pè lẹ́jọ́ wọ́n sì gbé wá sí wọ́n sì já sí ọdún kẹrin rè. ó sì ń jẹ́ wà ń bẹ́ẹ̀. ọlọ́run ṣàánú fún wa. àmín o ìròyìn pọ̀ láàárọ̀ yìí tá a kó wá ẹ ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa wípé a kọ́kọ́ lọ sókè lọ́hùn tá a bá padà dé láàmà wá fún yín ní kúlẹ̀kúlẹ̀ àwọn ìròyìn náà olúfẹ́mi omilani lórúkọ tèmi o bàbá mi ní jẹ́ lasbon lẹ́lẹ́rẹ́ àdùbí. ọlọ́yẹmí adéhùnmí òwúrútù lórúkọ tèmi ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa káàbọ̀ padà lójú òpó ìròyìn Platform Times ni mo ti rí ìròyìn mi àkọ́kọ́ láàárọ̀ yìí tí wọ́n ń pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n tún ti rí ètò ẹ̀yáwó kan eléyìí tó jẹ́ two point two billion dollars láti báǹkì àgbáyé tá a mọ̀ sí World Bank lójú òpó ìròyìn Platform Times ni ìròyìn yẹn wà tí wọ́n ń pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní àwọn ti dúnàádúrà pẹ̀lú báǹkì àgbáyé tá a mọ̀ sí World Bank nípa ètò ẹ̀yáwó kan fún orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ wípé owó pín ní ṣín báyìí òun ni owó èlé tó máa wà lórí ẹ̀ wọ́n ní ẹ̀yáwó náà ló jẹ́ bílíọ̀nù méjì àti bíi mílíọ̀nù lọ́nà igba owó dọ́là tá a mọ̀ sí two point two billion dollars ẹni tí í ṣe alákòóso fún ètò tó ní ṣe pẹ̀lú ìṣúná lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn wálé ẹ̀dùn ló kéde eléyìí lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe ìpàdé kan eléyìí tí wọ́n ṣe ní Washington DC èyí tó ní í ṣe pẹ̀lú báǹkì àgbáyé gẹ́gẹ́ bí ẹ̀dùn bó ṣe sọ oníṣẹ́ rí ètò ẹ̀yáwó eléyìí tá a ṣe rí gbà yìí bí ìgbà tá a bá sọ wípé wọ́n bùn wá lówó ọ̀hún gan ni ó nítorí wípé ìdá kan ìyẹn one percent òun ni owó èlé èyí tí àwọn máa san lórí owó náà lẹ́yìn bíi ọdún mẹ́wàá sí ogún ọdún sígbà tá a wà yìí bẹ́ẹ̀ náà ló tún sọ wípé yàtọ̀ sí báǹkì àgbáyé tá a mọ̀ sí World Bank oníkódà báǹkì onídàgbàsókè ti ilẹ̀ Áfíríkà ìyẹn African Development Bank pàápàá àwọn ń ṣe nǹkan kan tàbí méjì ní apá abẹ náà láti rí àwọn ètò ẹ̀yáwó kan gbà bẹ́ẹ̀ náà ni Wálé Ẹ̀dùn ló tún wáá da oríṣiríṣi àlàyé bolẹ̀ nípa ohun tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe láti bá a lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ń fìlògbòlògbò lásìkò yìí kí gbogbo ẹ̀ kó ba lè ṣẹnu re fún tẹ̀rù tọmọ ojú òpó ìròyìn platform times ẹ lọ ẹ bá ń bẹ̀ bí mo ṣe kà. ìwé ìròyìn tribune lòkèlè àkọ́bù tèmi tí ò gbọ́dọ̀ ráwọn ọbẹ̀ o bó ti ń pariwo wípé nígbà tí ó bá fi di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí à ń ṣe ṣíṣọ lójú eégún àwọn ọkọ̀ tó jẹ́ wípé afẹ́fẹ́ ìdáná gáàsì ni wọ́n máa lò ó lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ó wà nínú ìwé ìròyìn Tribune wọ́n ní fún ìgbà àkọ́kọ́ ìṣíkíní àwọn ọkọ̀ tó jẹ́ wípé afẹ́fẹ́ ìdáná gáàsì ni wọ́n máa lò ìyẹn compressed national gas CNG ni wọ́n sọ wípé àwọn ọkọ̀ wọ́n máa lò wọ́n ní wọ́n máa ṣiṣẹ́ olójú wọn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ọ̀rọ̀ yìí ló wà lórí X handle ti ìwé ìròyìn ti àwọn iléeṣẹ́ ti ìjọba tó jẹ́ ti agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn lánàá gangan tó jẹ́ ọjọ́ kọkànléní ogún oṣù kẹrin ọdún 2024 nínú àtẹ̀jáde eléyìí tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ lórí ìkànsíréní àti ètò tó fi síbẹ̀ ó ní iléeṣẹ́ ti ìjọba àpapọ̀ iléeṣẹ́ ààrẹ lẹ́yìn tí wọ́n ti yọ gbogbo àwọn ohun tó ń jẹ́ owó ìrànwọ́ orí epo ìyẹn ní ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù karùn-ún ọdún 2023 aláṣẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu n ló ti wá fi lọ́lẹ̀ wípé nígbà tí ó bá fi di oṣù karùn-ún ọdún yìí ọkọ̀ tí ó máa la fẹ́fẹ́ ìdáná gáàsì òun náà ti wà ní sẹpẹ́ o tá a sì mọ rí lò lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ó ní tá a gbàgbé inú oṣù kẹwàá ọdún tó kọjá òun ni wọ́n sì bẹ̀rẹ̀ ètò ọ̀hún wọ́n sì ní ọ̀nà láti ṣe òun ní wọ́n ní èrèdí tí wọ́n fi ṣe ni pé yóò jẹ́ olówó pọ́kú yóò kò ní jẹ́ kí agbègbè wa kópo olúkúrúmuṣu tàbí máa ní àwọn òórùn tí kò tọ́ ó ní ó jẹ́ eléyìí tí ó jẹ́ ọ̀rẹ́ fún ara tí ó sì para rẹ̀ dáadáa ìjọba àpapọ̀ nínú ètò eléyìí tí wọ́n ṣe láti mú kí ìrọ̀rùn ó bá gbogbo ọmọ orílẹ̀-èdè pàápàá àwọn mẹ̀kúnnù òun ló jẹ́ wípé lára owó tí wọ́n ní wọ́n yà sọ́tọ̀ fún owó ìrànwọ́ lẹ́yìn tí wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo tí wọ́n pè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù owó náírà níbẹ̀ wọ́n ti yọ bílíọ̀nù ọgọ́rùn-ún kan bílíọ̀nù kúrò láti fi ṣe iṣẹ́ àkọ́kọ́ àwọn ọkọ̀ ọ̀hún níbi tá a ti rí ọkọ̀ akérò kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta àti àwọn ọkọ̀ bọ̀gìnì ńláńlá míì tí wọ́n fi ń kérò tí wọ́n ní gbogbo rẹ̀ àpapọ̀ rẹ̀ ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún o eléyìí tó jẹ́ pé nígbà tí wọ́n kó wọn jáde bìpà yóò kálé kákó tí wọ́n sì máa lo afẹ́fẹ́ ìdáná gáàsì ẹ wọ ẹ mọ̀ jẹ́ ń gbanu iléeṣẹ́ aláṣẹ sọ̀rọ̀ Tribune kẹ́ o kẹ́ síwájú sí. o ti sọ ọrẹ di àbí èwo tún ni kò ṣe ni kò má gbẹnu. ìwọ̀nba ni mo sì mú bẹ́ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ok inú nǹkan mẹ́wàá kó sọ yọkan nínú ìwé ìròyìn daily trust ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ondo wọ́n ní gómìnà ayédatiwa òun ni ó jáwé olúborí níbi ìdìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú apc fún ipò gómìnà nínú ìdìbò gómìnà tó ń bọ̀ nínú ìwé ìròyìn daily trust ni mo ti rí o tí wọ́n ń pè gómìnà lucky ayédatiwa ti ìpínlẹ̀ ondo ló ti jáwé olúborí báyìí gẹ́gẹ́ bí ẹni tó máa gbé àsíá tẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC níbi ìdìbò gómìnà tó máa wáyé ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ayédatiwa ẹni tó jẹ́ òun ni ó gba ipò gómìnà lẹ́yìn tí rotimi akérèdọ́lù tó ti kú nínú oṣù december ńlá gbọ́ wípé àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún yòókù tí wọ́n jọ du ipò náà ló jẹ́ wípé ayédatiwa ló fi ẹ̀yìn gbogbo wọn ló fi gbolẹ̀ wọ́n ní yàtọ̀ sí ayédatiwa àwọn yòókù tí wọ́n tún jọ díje du ipò náà nínú wọn láti rí Jimoh Ibrahim Olúṣọlá Ọ̀kẹ́ Wálé Akíntẹ̀rìnwá àti àwọn míì bíi Fúnmiláyọ̀ Waheed Adékọjọ Akínfọlárìn Samuel àti ọ̀pọ̀lọpọ̀ àwọn yòókù wọ́n ní gómìnà Usman Ododo ti ìpínlẹ̀ Kogi òun ló léwájú àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje eléyìí tí wọ́n jọ ṣe gbogbo ètò náà tí wọ́n sì kéde wípé Ayédàtiwa ló borí o pẹ̀lú ìbò eléyìí tó tó forty eight thousand five hundred and sixty nine wọ́n ní ẹni tó súnmọ́ jù òun ni ó ní ìbò fifteen thousand three hundred and forty three ìyẹn Akin Fọlárìn wọ́n ní kódà Ọ̀kẹ́ ẹni tí í ṣe akọni níwájú adájọ́ òun ló ṣe ipò kẹta pẹ̀lú ìdìbò ìbò eléyìí tó tó fourteen thousand thousand nine hundred and fifteen wọ́n wá kéde wípé lẹ́yìn rẹ̀yìn o tá a bá ní ká wò ó ayédatiwa òun gangan ló jáwé olúborí wọn ní ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí wọ́n jọ díje du ipò náà tí kálukú wọn ń fi apá jánu tí wọ́n sì ń sọ wípé àwọn ò ní gbà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ màgòmágó ló wà nínú ìdìbò abẹ́lé náà ìwé ìròyìn daily trust òun ló ní kúlẹ̀kúlẹ̀ láàárọ̀. inú ìwé ìròyìn punch lè pínyà sí lásìkò yìí tó ní ìjẹ́mọ̀ orílẹ̀-èdè nàìjíríà tuntun ó ṣeé ṣe o a lè ní orílẹ̀-èdè tuntun eléyìí tá a fẹ́ tó sì wá lọ́kàn òbí ló ń sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè tó wà lẹ́yìn òdì o nígbà tó ń sọ̀rọ̀ òun wọ́n ní ẹni tó jẹ́ àdíje du ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò tó kọjá gẹ́gẹ́ bí aláṣẹ yẹn lọ́dún 2023 Peter Obi òun ló mà tún ti sọ̀rọ̀ wípé ìrètí ọ̀tun forílẹ̀-èdè Nàìjíríà tuntun wà o ó sì ṣeé ṣe ó sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lókè òkun sọ̀rọ̀ ìyẹn ní ìgbà tó lọ ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè United States níbi tó ti lọ kí wọn pé ẹ ṣeun o ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn mi o mo dúpẹ́ mo mọ̀ lóore o ṣé a rí bí mo ṣe wà yèmí gan mọ̀ wípé èèyàn láṣọ mi níbẹ̀ ń bàbá ti ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀ ni wọ́n ní ó ti ṣe àtẹ̀jáde eléyìí tí àwọn tó jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní PO New Nigerian Project tí a ti rí Dr. David Ogunla dr moses paul àti mrs ndidi nwagbo eléyìí tí gbọ́n jọ parapọ̀ fọwọ́ sí tí wọ́n fún àwọn oníròyìn ní àná nínú àtẹ̀jáde ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ anambra ló ti ń sọ bí ọ̀rọ̀ òun ti rí nígbà tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́hùn-ún ó ní ìjẹmọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó lè ṣẹ́gun gbogbo kùdìẹ̀kudiẹ àti ìdojúkọ eléyìí tí à ń dojúkọ lásìkò yìí ó ní ń ta kàn nílò ni pé ká fàyè gba àwọn tó láǹfààní ká fàyè gba àwọn tó lè iṣẹ́ ká sì fún ọ ní àǹfààní ká wá mú àyíká dínà pa mọ́ àwọn kọ̀rọ̀rọ̀ sí fìríǹdì ọ̀kẹ́ tó jẹ́ wípé bíi kan dojú orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n dà dé ni ó ní bẹ́ẹ̀ náà ni ká wá mú gbogbo àwọn ìkùnsínú ká mú kúrò láàrin ará ìlú ó ní tá a bá ti lè ṣe gbogbo eléyìí ọ̀họ́ ìṣẹ́jú mélòó lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin wípé ìṣẹ́jú tí táńtọ́lọ́run fi ń gbé egun kò tó nǹkan kan ẹ̀ẹ́kàn rí pórílẹ̀-èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní dájú bá ti lérò lọ ni ọ̀rọ̀ yẹn pọ̀ o eléyìí tí Peter Obi tó sọ sínú ìwé ìròyìn Punch èmi èé fẹ́ máa sọ̀rọ̀ tí ó kún mẹ́mú o kẹlọ kà síwájú. ìwé ìròyìn punch yẹn náà ló wà lọ́wọ́ tèmi wọ́n ní nípa owó oṣù tuntun eléyìí tó jẹ́ owó tó kéré jù tí àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà yóò máa gbà àjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí NLC ni wọ́n ti sọ wípé ó yẹ kí ìjìyà tó gbókan kó wà fún àwọn gómìnà tí wọ́n bá tasẹ̀ àgẹ̀rẹ̀ tí wọn ò bá san owó oṣù tuntun náà nínú ìwé ìròyìn punch ló wà o wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí Nigeria Labour Congress NS, NSC ìyẹn ní ọjọ́ Sunday àná ni wọ́n ti sọ wípé ó yẹ kí ìjìyà kó wà fún àwọn gómìnà àti àwọn alága ìjọba ìbílẹ̀ pàápàá eléyìí tó bá jẹ́ wípé wọn ò ní san owó oṣù tuntun náà lẹ́yìn tí wọ́n bá ti buwọ́lù tó sì ti di òfin ẹni tí í ṣe akápò fún àjọ NLC ìyẹn Akeem Ambali ló sọ léyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe fún un nílùú Àbújá ó ní ohun tó fà á tó fi jẹ́ pé títí lọ́dọ̀ ní olónìí àwọn gómìnà kan ṣì wà tó jẹ́ owó oṣù tó kéré jù èyí tí à ń gbà lọ́wọ́lọ́wọ́ láti 2019 tó jẹ́ wípé wọn ò san ó ní tó fa eléyìí ni wípé kò sí ìjìyà kankan nínú òfin náà eléyìí tó sọ wípé gómìnà tí ò bá ti san o tàbí alága ìjọba ìbílẹ̀ tí ò bá ti san nǹkan báyìí ni wọ́n máa máa ṣe fún wọn ó wá tẹ̀síwájú ó ní nínú àwọn ìgbìmọ̀ ìyẹn ẹlẹ́ni mẹ́tàdínlógójì eléyìí tí wọ́n gbé kalẹ̀ tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ìjọba yóò bójú wo gbogbo àbábọ̀ ìgbìmọ̀ ìpàdé ìgbìmọ̀ wọn àti ohunkóhun eléyìí tí wọ́n bá rí sọ sí ọ̀rọ̀ náà bákan náà ni wọ́n sọ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ní ọgbọ̀n ọjọ́ oṣù january ọdún 2024 ló ti gba ẹnu igbákejì ààrẹ ìyẹn kashim shettima ló ti gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n sì gbé àwọn ìgbìmọ̀ náà kalẹ̀ wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ owó oṣù tuntun eléyìí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ti ń sọ nípa ẹ̀ ẹ lọ jókòó yí tábìlì ká kẹ́ ẹ sì mú àbọ̀ wá fún wa èèlò ńlẹ́rò wípé ó yẹ ká máa san fún wọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló wà tí wọ́n sọ wípé lórí owó oṣù tuntun o àjọ NLC ní àwọn gómìnà tí ò bá ti san owó náà láwọn ìpínlẹ̀ wọn ó yẹ kí a máa fi oríṣiríṣi nǹkan eléyìí tó yẹ ká máa ṣe fún wọn bíi ìwà kí wọ́n bá lè mọ̀ wípé ohun tí ó tọ́ òun ni wọn ò ṣe kúlẹ̀kúlẹ̀ ìwé ìròyìn punch ló wà. inú ìwé ìròyìn punch yẹn lèmi náà tún ti rí eléyìí tó ní pé àjọ jambu wọ́n mà ti ṣe ìbániwí fún ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn tán ló fi ó ṣe ọmọ akẹ́kọ̀ọ́ kan tó ń lo hijab tó wá fẹ́ wọlé ṣèdánwò bí òtítọ́ wọ́n ní ìwà tó wù náà jẹun tó ti ní lójú jọjọ ìwé ìròyìn punch ló mú wá láàárọ̀ tòní àjọ tí jambu yẹn tí ó ń ṣe ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ yunifásitì lánàá ni wọ́n ti kéde wípé wọ́n ti ṣe ìfìyàjẹ eléyìí tó pọ̀ o fún ẹnìkan tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn ṣùgbọ́n tó wu ìwà tí ò tọ́ sí akẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ ìdánwò náà tó jẹ́ obìnrin látàrí wípé ó borí wá síbi tí ó ti ṣe ìdánwò ọ̀hún ọmọbìnrin yìí ni wọ́n sọ wípé ó fẹ́ kọ jáàmbù rẹ̀ ìyẹn ìdánwò jáàmbù ní ibì kan tí wọ́n pè ní Bafuto Institute ní iléèwé bus stop ní èjìgbò ní ìpínlẹ̀ èkó wọ́n ní nígbà tó débẹ̀ ni ẹni tó jẹ́ òṣìṣẹ́ jambu yìí ló ní kó ṣí ohun tó fi borí nígbà tó ń yẹ ara rẹ̀ wò wọ́n ní léyìí tó sì jẹ́ wípé ó lòdì kódà kò jẹ́ kọ́mọ òun kó tètè wọ inú ilé lọ́kọ ìdánwò nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka eléyìí tó ń bá ará kàn sí ará ìlú ìyẹn Dr. Fabian Benjamin ó ní àjọ ọ̀hún wọ́n bínú gidigidi wọ́n sì kòrò ojú sírú ìwà tó wù ìtorí pé ó jẹ́ eléyìí tí kò tẹ́ àwọn lọ́rùn wọ́n ní lára àwọn òfin tí àwọn fi sílẹ̀ lórí kíkọ ìdánwò ọ̀hún yìí tó ṣe yẹn kò mà sí nínú ẹ̀ bí ìgbà téèyàn kàn ń lo ipò rẹ̀ láti máa fi gbá ẹlòmíì lójú wípé ó ṣi ipò rẹ̀ lónìí o nítorí ìdí èyí ìjìyà tó tọ́ làwọn náà làwọn tí wọ́n fún o gẹ́gẹ́ bí à jọ ó sì ti ń pọnulá níbi tó ti ń gba ìjìyà rẹ̀ lọ́wọ́ ìròyìn yẹn pọ̀ o punch lónìí láàárọ̀ yìí. wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pa àmúkúrò pẹ̀lẹ́ hmm. nínú ìwé ìròyìn punch ni mo ti rí yẹn tí wọ́n sọ wípé ìgbòho àti akíntóyè wọ́n ti kọ lẹ́tà kan ránṣẹ́ o sí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n ń sọ wípé ẹ jẹ́ kí ilẹ̀ yorùbá kó yapa kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn punch ló kọ láàárọ̀ yìí wọ́n ní àwọn ajìjàǹgbara eléyìí tí wọ́n ń sọ wípé àníṣe ilẹ̀ yorùbá ó gbọ́dọ̀ dá dúró eléyìí tá a ti rí ọ̀jọ̀gbọ́n banji akíntóyè gẹ́gẹ́ bí olórí àwọn ikọ̀ náà àti olóyè sunday adéyẹmọ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí sunday ìgbòho wọn ní àwọn méjèèjì ni wọ́n ti fi inú konú tí wọ́n sì fi ikùn lukùn wọn ni wọ́n ti kọ lẹ́tà kan ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n sọ wípé lálàáfíà láì tiẹ̀ bógun dé láì bá ogun lọ ẹ jẹ́ kí ilẹ̀ yorùbá kó yapa kúrò lára orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní lẹ́tà náà ló jẹ́ wípé déètì ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ìyẹn april seventeen ọdún twenty twenty four ló wà bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé àti akíntóye o àti ìgbòho àti ẹnìkan tí wọ́n tún pe orúkọ ẹ̀ ní ọlá adémọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ buwọ́ lu lẹ́tà náà wọ́n wá ń pe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu wípé láàrin oṣù méjì kó yá tètè gbé àwọn ìgbìmọ̀ olùdúnàdúrà kan kalẹ̀ nípa bí a ó ṣe ṣe gbogbo ẹ̀ tí ilẹ̀ yorùbá yóò sì yapa kúrò lára orílẹ̀-èdè nàìjíríà nínú ìròyìn tí àríkà nínú ìwé ìròyìn punch náà ni wọ́n ti sọ wípé láti bí ọ̀sẹ̀ kan àbí méjì ni a ti gbọ́ ìròyìn wípé wọ́n mú àwọn kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì ń sọ wípé àwọn ikọ̀ eléyìí tó ń jà fún òmìnira ilẹ̀ yorùbá ni wọ́n èyí tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba nílé ìjọba eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn inú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. ó yá lẹ́yìn ọ̀rẹ́yìn nínú ìwé ìròyìn punch wọ́n ní ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àjọ tó ń rí sí ìṣòwò ìlú mọ́kùmọ̀kọ́ àti ìwà ìjẹ́bánu EFCC eléyìí tí wọ́n pè lórí Yahaya Bello wọ́n ní wọ́n fi sìnkú òfin mú lẹ́ni ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn nílùú àbújá lónìí ni wọ́n sọ wípé àwọn ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí àjọ EFCC tí wọ́n gbé wá o lórí ẹni tó ti fi ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ kogi eléyìí tí ilé ẹjọ́ gíga tó sọ fún wọn wípé kí wọ́n má mú tí wọ́n ní wọn láṣẹ láti mú o ìyẹn yàyà bello wọ́n ni ní báyìí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló ti wá ní àyè ti wà o kí wọ́n lọ fi ṣì kún òfin mu lónìí àjọ EFCC ni wọ́n ti gbé ẹjọ́ gómìnà tẹ́lẹ̀ ọ̀hún lọ sí iwájú ilé ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn tó tó mọ́kàndínlógún lára rẹ̀ ní ìwà jẹbánu àti ìnákùná owó kan tí wọ́n pè ní bílíọ̀nù lọ́nà ọgọ́rin ó lé méjì eighty point two billion naira tí wọ́n sọ pé owó ọ̀hún wọn ò mọ bó ṣe mà ní ẹsẹ̀ o tó sì rìn jáde tí wọ́n já àlọ́ rẹ̀ ni wọ́n rí tí wọ́n rí àbọ̀ rẹ̀ ní báyìí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló ti wá sọ wípé kí wọ́n tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí Yàyà Bello punch lónìí ìròyìn yẹn mú kẹlọkà síwájú sí. ó dá lójú òpó ìròyìn Platform Times ìròyìn kan lélẹ́yìí tí wọ́n ń pè ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa ni wọ́n ti pàṣẹ o wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà ìyẹn ilé ìwòsàn tí wọ́n ń pè ní Alliance Hospital wọ́n ní ó yẹ kó yá lọ fi ojú winá òfin o kí wọ́n sì gbé e lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn yíyọ ẹ̀yà ara ẹnìkan láti fi sára ẹlòmíín lọ́nà tí ò bá òfin mu tá a mọ̀ sí organ harvesting lójú òpó ìròyìn Platform Times láti kà ó wọ́n pé iléègbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti dá sí ọ̀rọ̀ kan eléyìí tí ó ti ń wà lábẹ́lẹ̀ táwọn èèyàn tí wọ́n sì ti ń gbé pò yẹnu tí wọ́n sọ wípé ẹni tí í ṣe ọ̀gá àgbà Alliance Hospital Dr. Christopher Otabo àti àwọn mẹ́ta míì wípé ó yẹ kí wọ́n fi ojú wọn winá òfin kí wọ́n sì gbé wọn lọ sílé ẹjọ́ kí wọ́n lọ kojú ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú yíyọ ẹ̀yà ara ẹnìkan láti fi rọ́pò sára ẹlòmíì lọ́nà tí kò bá òfin mu ilégbìmọ̀ asòfin àgbà náà ńlá gbọ́ tí wọ́n sọ wípé àwọn ṣe eléyìí àwọn sì gbà ohun tí àwọn àjọ kan èyí tá a mọ̀ sí national agency for the prohibition of trafficking in persons ìyẹn àwọn àjọ eléyìí tí wọ́n kúrò ojú sí wípé kí wọ́n máa kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́ọ̀rẹ́ fi ṣe iṣẹ́ láabi láwọn orílẹ̀-èdè míì wọ́n ní àwọn gba ohun tí àjọ náà tí wọ́n sọ àti ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan dókítà náà lójú òpó ìròyìn platform times ńlá ti kà á tí wọ́n ń sọ wípé á ti tó bí oṣù díẹ̀ eléyìí tí ọ̀rọ̀ ọ̀hún tó ti ń jà ràìnràìn nílẹ̀ tí wọ́n sì ń sọ wípé bóyá òótọ́ ni àbí irọ́ ni wọ́n ní àjọ naptip àwọn ni wọ́n fi ẹ̀sùn náà ni wọ́n fi kan dókítà ìyẹn Dr. Otabo. ẹni tí í ṣe olórí ilé ìwòsàn Alliance Hospital kúlẹ̀kúlẹ̀ gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún bó bá ṣe ń lọ àní jẹ́ kí tí yín kò di sí o lójú òpó ìròyìn Platform Times òun ló wà láàárọ̀ yìí. kí wa káàbọ̀ láàárọ̀ yìí ó ní ẹ jẹ́ àpẹrẹrẹ omi la hmm? ẹ jẹ́ àpẹrẹrẹ o ẹ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn tó ń bọ̀ lẹ́yìn Anyaoku Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀ fún àwọn tó jẹ́ aṣíwájú orílẹ̀-èdè Nàìjíríà o ìwé ìròyìn The Nation ló mú yẹn wá sọ́dọ̀ tèmi ẹni tó ti fìgbà kan rí jẹ́ akọ̀wé gbogbogbò fún àjọ Commonwealth olóyè Emeka Anyaoku ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Babájídé Sanwó-Olú àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún Hallmark of Labour Foundation Patricia Otuedon Arawore òun ni wọ́n mà ti rọ́gbà wọn aṣíwájú lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wò ó bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ní o ṣe rí ní téèyàn bá sì ṣe lénìí ìtàn ni tó bá dọ̀la ẹ jẹ́ àpẹẹrẹ àwòkọ́ṣe rere fáwọn tó ń bọ̀ lẹ́yìn kán lè sọ̀rọ̀ yín dáadáa ọ̀rọ̀ ìmọ̀ràn yìí ní gbogbo wọn parapọ̀ sọ o níbi ètò kan tí wọ́n ti pàdé ní òpin ọ̀sẹ̀ ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n sọ wípé iléeṣẹ́ hallmarks of labour foundation wípé àjọ ọ̀hún wọ́n ń ṣe àjọyọ̀ ọdún kẹtàdínlọ́gbọ̀n eléyìí tí wọ́n dá sílẹ̀ níbẹ̀ ní kówó àwọn ni wọ́n ti ń sọ èròǹgbà àwọn lọ́kàn wọn wípé ṣé ẹ rí i ohun tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bí aṣíwájú rere ẹ̀jẹ̀ a máa rántí pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o àti wípé ohun tá a bá ṣe lénìí ìtàn ni tó bá dọ̀la torí pé gbogbo apátálá padà wá dìtàn ẹ̀jẹ̀ àfàpẹ̀rẹ̀ lélẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn kan lè sọ̀rọ̀ wá dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn èèkàn ni wọ́n wà níbi ètò ọ̀hún níbi tá a ti rí gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn Sanwó-Olú Babájídé Sanwó-Olú tí ẹni tó jẹ́ alábòjútó fún ìkànsíraẹni àti ètò ìyẹn gbẹ̀ngà ọmọ́tòṣọ̀ tó ṣojú fún ààrẹ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ nafdac ọ̀jọ̀gbọ́n mojí adéyẹyẹ àtàwọn míì àtàwọn míì ni wọ́n jọ wà níbi ètò ọ̀hún tí kálukú wọn ti ń sọ èròǹgbà rẹ̀ lórí kẹ́yìn òfin àpẹẹrẹ elélẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú rẹ̀ the nation ló kọ ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu mẹ́mú o kẹlọ́ka wọ́n ní lórí ètò ìrànwọ́ owó eléyìí tí báǹkì àgbà nílẹ̀ wa CBN tí wọ́n gbé jáde fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò tí emefiele tó jẹ́ olórí fún báǹkì náà gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ níbí o wọ́n ní àmà tó bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mọ́kànlélọ́gbọ̀n ìyẹn five hundred and thirty one billion naira èyí tó sì há sáwọn báǹkì báǹkì lórílẹ̀‐èdè nàìjíríà ó sì ṣeé ṣe kí kàdóso pàṣẹ kí wọ́n dá gbogbo owó ọ̀hún padà sínú àpò cbn ìwé ìròyìn punch òun ni ó kọ láàárọ̀ yìí wọ́n ní tá a bá ní ká ṣírò ẹ̀ ká sì gbé gègé lé a tó bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mọ́kànlélọ́gbọ̀n ìyẹn five hundred and thirty one billion naira eléyìí tó jẹ́ owó báńkì àgbà nílẹ̀ wa Central Bank of Nigeria èyí tí wọ́n gbé jáde lábẹ́ ètò ìrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn owó ọ̀hún tó sì há sáwọn báńkì báńkì lórílẹ̀‐èdè nàìjíríà títí di àsìkò tá a fi ń sọ̀rọ̀ yìí wọ́n ní eléyìí gangan ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe yan ẹni tí í ṣe ọláyẹmí kàdóso gẹ́gẹ́ bí gómìnà báǹkì àgbà nílẹ̀ wa tó sì sọ wípé gbogbo àwọn ètò ìrànwọ́ eléyìí tí báǹkì àgbà nílẹ̀ wa tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ pàápàá lásìkò tí emefiele tó jẹ́ gómìnà kí wọ́n dá gbogbo ẹ̀ dúró tẹ́ ò bá gbàgbé wọ́n ní nínú oṣù kẹwàá ìyẹn October ọdún tó kọjá òun ni gómìnà ti báǹkì àgbà nílẹ̀ wa nígbà tí ó wọlé gẹ́gẹ́ bí gómìnà tuntun fún báǹkì àgbà nílẹ̀ wa ló sọ wípé gbogbo ọ̀rọ̀ ọ̀hún gan kò bára wọn mu ọ̀tọ̀ ní iye owó tá à ń rí nínú ìwé ọ̀tọ̀ ní iye owó tá a tún gbọ́ káàkiri ó fún ìdí èyí gbogbo àwọn owó náà eléyìí tí wọ́n gbé jáde lábẹ́ ètò ìrànwọ́ fún báǹkì àgbà nílẹ̀ wa kí wọ́n yá a lọ dá gbogbo rẹ̀ dúró wọ́n ní kódà gan pàápàá ó ṣeé ṣe kí Cardoso kó pàṣẹ o wípé kí wọ́n dá gbogbo owó ọ̀hún eléyìí tó há sáwọn báǹkì báǹkì lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n dá a padà sínú àpò báǹkì àgbà nílẹ̀ wa tá a mọ̀ sí CBN kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn inú ìwé ìròyìn punch ló sọdọ sí láàárọ̀ yìí. ìwé ìròyìn daily trust lélẹ́yìí tó ń pariwo àkóbá àdábọ̀ ọlọ́mọ jarí ká má rogun ẹjọ́ láṣẹ ọlọ́run ò bá ti ń jáde lónìí tá a sì máa wọlé pẹ̀lú àlàáfíà níbi tí wọ́n sọ wípé ẹnìkan rèé tí wọ́n ti tì mọ́gbà àtúnṣe fọ́dún mẹ́rin o ṣùgbọ́n tó gba ìtúsílẹ̀ o nítorí pé wọn ò tiẹ̀ rí ìwé tí wọ́n fi pè é lẹ́jọ́ bẹ́ẹ̀ sì rèé ọdún mẹ́rin ló ti fi wà lọ́gbà àtúnṣe adájọ́ àgbà fún ìpínlẹ̀ Edo Justice Daniel Okugbowa òun ló mọ̀ sí ní kí ọkùnrin kan tí wọ́n ń pè ní Sálíù Àkàndé kó mọ lọ lálàáfíà o eléyìí tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kàn láti bí ọdún mẹ́rin tí wọ́n sì ti tì mọ́ Auchi Medium Security Correctional Center láìsí ìwé ìpẹ̀jọ́ kankan lórí rẹ̀ tán ni bí wọ́n ti gbé ọkàn lọ sọ síbẹ̀ ni wọ́n sì gbàgbé rẹ̀ síbẹ̀ adájọ́ Okugbowa ó ní èrèdí tí wọ́n fi filẹ̀ ni pé ó wà lára àwọn ètò kan tí àwọn ṣe lọ́wọ́ wípé láti mú kí ọgbà àtúnṣe ọ̀hún kó tiẹ̀ dín èrò kù díẹ̀ nípa kíkọ́ àwọn èèyàn kúrò ní kíákíá nítorí èrò ti pọ̀ jù níbẹ̀ ó ní nígbà táwọn sì débẹ̀ táwọn wò ó ọ̀pọ̀lọpọ̀ èrò làwọn rí nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tí wọ́n ní kí wọ́n gbé ìwé ẹjọ́ rẹ̀ síta ni wọ́n bá rí i pé kò tiẹ̀ níwèé ẹjọ́ rárá kódà kò sí ní tó jọ́ kò sí àkọsílẹ̀ pé ó wà níbẹ̀ débi tí ìjọba ò fi mọ̀ wípé ó wà níbẹ̀ kò sẹ́ni tó lè sọ pàtó bó ṣe débẹ̀ ṣùgbọ́n ó ṣàlàyé pé ẹ̀sùn tí wọ́n fi kó nìyẹn lẹ́yìn ò rẹ́yìn ó ní òun àti àwọn ìgbìmọ̀ àlàwọn jọ jókòó làwọn sì mú mọ́ ara àwọn tí wọ́n ní kán máa lọ ilé wọn ní wọ́ọ́rọ́wọ́ lálàáfíà láìsí wàhálà o nítorí pé àwọn nílò ìdínkù nínú ọgbà túnṣe ọkùnrin yìí ti gba ìtúsílẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi ipá bá ènìyàn lò tí kò sì sí ìwé àkọsílẹ̀ tàbí ìwé ìpẹ̀jọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ Daily Trust ló mú wá láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Daily Trust ni ìròyìn eléyìí náà wà tó ń kígbe kàmíkàmí láàárọ̀ yìí níbi tá a ti rí akọni níwájú adájọ́ ìyẹn Ozekome tó ń sọ wípé èmi ò pè fún wípé kí wọ́n lọ rèé mú Yari àti Mátàwálé o nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti kà á láàárọ̀ yìí wọ́n ní gbajúgbajà akọni níwájú adájọ́ àti òǹjàjà ẹ̀tọ́ ni ìyẹn Mike Ozekome ló ti sọ wípé ìròyìn kan eléyìí tí ó ń fò káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé òun ní kí àjọ EFCC kí wọ́n lọ rèé mú Abdulaziz Yari àti Bello Matawale àwọn tí wọ́n jẹ́ gómìnà rí tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ó ní irọ́ ńlá ni ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan eléyìí tí Ozekome tó fi síta lánàá ibẹ̀ ló ti ń sọ wípé ṣe é rí ìròyìn kan eléyìí tí àkọlé rẹ̀ tó ń pè tó sì ń béèrè wípé kí ni ìdí tí àjọ EFCC tí wọ́n fi kọ̀ láti lọ rèé mú Yari àti Màtáwálé wọ́n ní kò sí nǹkan kan tó kan òun nínú ìròyìn náà o ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìwé ìròyìn ayélujára kan ìyẹn online newspaper kan òun ló gbé ìròyìn náà tí wọ́n sì kọ orúkọ òun sí ó ní kò sí nǹkan kan eléyìí tó jọ bẹ́ẹ̀ ó ní kódà òun ò tiẹ̀ tètè rí ìròyìn náà kó tó di wípé àwọn kan wọ́n wá fi ránṣẹ́ sí òun wípé kí òun ó bójú wò ó ní kò sí ìgbà kankan eléyìí tí òun jókòó tàbí bá àwọn oníròyìn kankan sọ̀rọ̀ lórí ẹ̀rọ fóònù tí òun sì ń sọ wípé ó yẹ kí wọ́n lọ rè mú àwọn gómìnà rí tẹ́lẹ̀ náà ó ní bí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ ṣerú ẹ̀ kì í ṣe òun ló yẹ kí òun ó ṣe bẹ́ẹ̀ ó ní òun tí òun jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àti agbẹjọ́rò fún Màtáwálé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní báwo ló ṣe jẹ́ òun lòun máa wá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀ tú dànù irọ́ ńlá ni ìwé ìròyìn Daily Trust láàárọ̀ yìí. inú ìwé ìròyìn punch ni mo sì wá ọ tán ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Kenya bá ọ̀gá àgbà fún iléeṣẹ́ Binance eléyìí tó japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà o iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Kenya òun ni wọ́n sọ wípé wọ́n ti rọ́wọ́ tó ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ Binance ìyẹn Nadeem Anjarwalla eléyìí tí wọ́n ní pé ó japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń wá wọ́n ní lágbára ọlọ́run láàrin ọ̀sẹ̀ yìí wọ́n ó gbé janto padà wá sórílẹ̀-èdè yìí ẹni tó sọ̀rọ̀ ń fún àwọn oníròyìn èyí tó sọ wípé kí wọ́n má dá orúkọ òun nítorí pé kò tí ì sí àṣẹ lọ́wọ́ òun láti sọ bí ọ̀rọ̀ òun ti rí nígbà tó ń ṣàlàyé lálẹ́ àná fáwọn oníròyìn ó ní ọkùnrin ọ̀hún ló jẹ́ wípé ọwọ́ wọn ti bà tí wọ́n sì dá padà wá sórílẹ̀‐èdè nàìjíríà o láti wá kojú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn lágbára ọlọ́run láàrin ọ̀sẹ̀ yìí ní ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní yóò ṣẹlẹ̀ wọ́n ní kí ọ̀sẹ̀ yóò tó jálẹ̀ yóò padà sórílẹ̀-èdè yìí láti wá kojú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn punch ló mú wá láàárọ̀ yìí. lójú òpó ìròyìn platform times ni mo ti rí ìròyìn eléyìí tí kò dùn mọ́ni nínú pàápàá wọ́n ní àwọn agbébọn kan ni wọ́n ti pa ẹnìkan tí í ṣe olùkọ́ ní yunifásitì Babcock bẹ́ẹ̀ náà ni wọ́n jí àwọn méjì ni wọ́n jí wọn gbé sá lọ gẹ́gẹ́ bí ìròyìn tá kà lójú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí wọ́n ní àwọn agbébọn tó jẹ́ wípé ẹnikẹ́ni ò tí ì mọ̀ wọ́n tàbí mọ ibi tí wọ́n ti wá la gbọ́ wípé wọ́n ti pa ẹnìkan tó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ yunifásitì Babcock eléyìí tó wà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní orúkọ olùkọ́ náà ní Yínká Ọlọ́mọjọ́bí bákan náà la gbọ́ wípé wọ́n tún jí àwọn méjì gbé ní agbègbè Ìpẹ́rù ní ìpínlẹ̀ Ogun, Ọlọ́mọjọ́bí ẹni tí a gbọ́ wípé ó jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ òfin lórílẹ̀‐èdè nàìjíríà òun ni àwọn agbébọn náà ni wọ́n yìnbọn lù tí wọ́n sì pa ìyẹn ní ọjọ́ ẹtì friday látàrí ẹni wípé wọ́n fẹ́ gbìyànjú láti jí i gbé sá lọ ṣùgbọ́n ó kọ̀ sí wọn lẹ́nu kò sì fẹ́ kí wọ́n gbé òun lọ lójú òpó ìròyìn platform times náà ńlá ti kà wípé lẹ́yìn tí wọ́n ti yìnbọn tí wọ́n sì ti pa ọ̀jọ̀gbọ́n náà ni wọ́n wá jí àwọn méjì gbé tí wọ́n sì jí wọn gbé sá lọ lágbègbè ibẹ̀ nígbà tí ó ń fi ìdí ìròyìn náà múlẹ̀ ìyẹn ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ṣàlàyé wípé lóòótọ́ ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n ọwọ́ àwọn ti ba ẹnìkan eléyìí tó jẹ́ àfúrásì ó ní àfúrásì náà ń ló jẹ́ ẹni tí wọ́n gbà gẹ́gẹ́ bí olùdáàbòbò ìyẹn security man ní ilé ẹ̀kọ́ náà tó sì jẹ́ wípé kò tí ì ju bíi ọ̀sẹ̀ méjì eléyìí tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní ṣùgbọ́n gbogbo sàkún táwọn ń wò ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ojú òpó ìròyìn platform times ló wà. ẹ jẹ́ kémi mélèé lójú òpó òwe ìròyìn pen pushing torí pé ìròyìn náà kò dùn mọ́ni nínú lápá bí náà wọ́n ní àwọn ọmọ mẹ́jọ ni wọ́n máa ti jáláì sí òjijì sínú kòtò kan eléyìí tí wọ́n ní wọ́n ti ń gbìyànjú láti gbẹ́ tí wọ́n ń wá amọ̀ eléyìí tí wọ́n fẹ́ fi dí àwọn ihò tó wà nínú yàrá wọn bí ọmọ mẹ́jọ ni wọ́n ní wọ́n gbẹ̀mí mì lójijì nínú kòtò eléyìí tó ya bò wọ́n ní agbègbè Bádàríyá ní ìjọba ìbílẹ̀ Benin Kebbi ní ìpínlẹ̀ Kebbi ìyẹn ní ọjọ́ àbámẹ́ta àwọn ọmọ méjì nínú wọn ni wọ́n ní wọ́n wà ní bákúbálà báyìí ní ilé ìwòsàn gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti mú wá láàárọ̀ yìí alága ìjọba ìbílẹ̀ Benin Kebbi ìyẹn ní ìpínlẹ̀ Kebbi Dahiru Abursa òun ló ṣàlàyé pé àwọn ọmọ mẹ́jọ yìí ni wọ́n jẹ́ àwọn ọmọ àlùmágèrí eléyìí tí wọ́n ń gbìyànjú láti wá a mọ̀ tí wọ́n fẹ́ fi dí àwọn ihò kan tí wọ́n ṣàkíyèsí pó wà nínú yàrá wọn alága ló wá tẹ̀síwájú pé ìṣèjọba àwọn wọ́n ti bo kòtò ọ̀hún pa pátápátá o kírù rẹ̀ ó má tún lọ ṣẹlẹ̀ àtàwọn míì tí wọ́n ṣàkíyèsí pó wà bẹ́ẹ̀ ní àyíká àti agbègbè ibi tí àwọn ọmọ ọ̀hún ti lọ ń wá amọ̀ káàkiri kọ́lọ́run ó ṣàánú fún wa kó má jẹ́ kí ọmọ owó tó kí má jẹ́ sí kó má tójú òbí rọ̀rùn nìkẹ́ ìjẹ́ ṣàmì ẹ̀ láàárọ̀ tòní eléyìí lè máa fi kápá ẹ̀ lápá